ṣé o mọ̀ pé iṣu atẹnumọ́rán yìí jóná. ọ̀rọ̀ asọ́ọ̀tì. Ah, èmi rẹ. <laughs> ìfàyàlẹ̀ mo ti mọ̀ ń wí fún ọ pé kò mọ̀ gbin lásìbi tí dàrẹ́ ò ti ní wù láéláé torí pé èmi tó ń wo yìí o èmi ò lè fi ọ ó kàn dára rẹ láàmú lásán ni. ṣàgóbù mi kí ni tí mo ti ẹ̀ ṣe fún ọ pa ṣàgóbù mi ọmọ mi o ọmọ ọdún èèyàn tí mo jẹ́ o ọmọ ọdún ilé tí mo ti wá o kò síbi kankan táàyè ti lè gbà ọ́ tó ju lè wà lọ ọmọ onípò lèmi rẹ láàrin ìlú jẹ́ àfipò ọlá ranra wọn ṣé bọ́ ọmọ pọ́mọ ọlá lọ láyé. <coughs> ìfàyàlé wo mo wulẹ̀ dára rẹ láàmú torí bó kò bá jìn ilá tó wọ òun ò ní kó èmi ti bẹ́ẹ̀ tó wù mí ìrìn àjò ìfẹ́ mo ti bẹ́ẹ̀ ni ọkàn mi yàn lọ sórí. So, bó o bá ju abẹ̀bẹ̀ rẹ sókè láti sin ìdìfẹ̀ mọ́júmọ́ ibi pẹlẹbẹ báyìí ni mo fi lélẹ̀ fún ọ nítorí o ò fi ibi kankan wù mí lọ́mọkùnrin o ò wù mí láti bí ìsíbẹ̀ ọ̀hún tó wá fẹ́ gbọ́ ẹni adé mi yẹlé lórí ó ti gbà kódà ó sì tún ti dé pẹ̀lú. ta lẹ ní ọ̀hún o. mo fẹ́ mọ̀. mo fẹ́ mọ̀. Pupayẹmí Akúrúyẹjọ́ eyín fún jowó abasọ ṣe déédéé ara arìn gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ dùn ẹ̀gbẹ́ òkùnkùn dùn oníjà rẹ̀ ò ní òfẹ́ kí kó dà lọ́mọkùnrin kò kúrú jù kódà. ta lẹ ni ọ̀hún àní ta ni. ifá tó kí ni. ṣọgọ́bùnmi ọ̀sẹ̀ mi o ah, ọ̀sẹ̀ mi o ifá tó kí. bẹ́ẹ̀ ni ifá tó kí ni. tí wọ́n bá ní kí àwọn ẹran abìwọ́ wá kan nípa iṣẹ́ wa gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ràn gbìn ah, irú rẹ sífá tó kí èyí ọ̀bùn abaraku ọkọ bara gíọgíọ bara pàìpà ẹ̀hún sì wọ ìwọ ọmọ ọlá ah, ah, fatoki tó jẹ́ pé bàbá rẹ̀ fọ́ lójú òun náà fọ́n fún ọmọ tó jẹ́ pé wọn ò lè dá nǹkan rẹ̀ ṣe lé wọn láyé. dákẹ́ ibi ẹ̀mí òde o èyí wù mí ò wù ọ́ ó ní òjẹ́ kọ́mọge méjì olókan bì kan náà ìwọ Fáyẹlé ó wá ń rẹ̀ rúru bí ọ̀sẹ̀ òun sọ̀rọ̀ sífà tó kila lẹ́yìn tó tẹ́kùn ti fẹ̀yìn rẹ̀ náà lè lóde fa láì mọ iye ìgbà ẹni tó tẹ́kùn ló ti ń gbégbá orókè àjọ̀dún fábọ̀ láti bí ọmọ ọdún mẹ́tàlá dúró ná níbo làkùtàn tiẹ̀ fìwò tiẹ̀ sí tí àgbò fátókì fi ń wo lórí sarasara wo ó jẹ́ lọ kọ́fákúfá bóyá ẹlẹ́dàá rí ó bọ̀ ṣe òórì kan fẹ́ nu àwọn ọ̀rẹ́ mi oníranù òsì bíbí kò sí nǹkan kan téèyàn kankan lè ṣe in fact bí wọ̀gùn òṣìfẹ́ ló ń dùn mí cause mo ti sọ fún mọ́ sí mi mo dẹ̀ ti fọ́ǹbù fo lórí gan pé fiance mi ń bọ̀. bless ó yẹ kó mọ̀ yí pé nǹkan tó bá máa ṣe máa ṣe nǹkan tí bá ní kò sí anybody anybody to lè change ẹ̀ èmi ò lọ. mi ò lè lọ torí pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe lálẹ́ yẹn in fact bá níwèé mi mi ò fẹ́ kí wọn náà lọ. Eh, sweet ìyẹn eh, ò possible <laughs> ah, bóyá lọ ìwọ ń dùn mí cause ti sọ fún everybody pọkàn mi bọ̀. Um, well tó bá insist pé fẹ́ lọ. no more romance. máa ríwo ẹ máa jẹ́ mi níhin. dáṣà àwo orí ọta òjijì ọbẹ̀ rọ̀fin àwo alẹ̀ odò o. orí wa jayé oníwáyé àìkú. ọlọ́tẹ̀rẹ̀ ọlọ́yẹ̀rẹ̀. akúndùngbẹ̀wà agbọ́rọ̀ ọmọ fọ o. àwọn mẹ́jẹ̀ẹ̀jọ lolódùmarè rán wá sílé ayé. ayẹkuyẹ wíjọ́ òrìṣà gbológbòde olúfà ọ̀ràn gúngbìjọ́ òrìṣà gbológbòde. ayẹyẹ gúngbìjọ́ òrìṣà gbológbòde olúfà ọ̀ràn gúngbìjọ́ òrìṣà gbológbòde. mi ti bàǹbà awo alẹ́ odò. ìràwé lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ níjà wo àjẹrọ̀ ojú omi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta láwọn làwọn díbá fún olókun àjẹrọ̀ òkòtó. níjọ́ mi òkòtó bù bọ́jú irá mi jọ́ mi ọ̀sà òtó bù ẹsẹ̀ o. ló wá torí ọ̀tá wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ àwọn ògùnsẹ̀ ní adéyọ̀mí òkú tó bù bọ́jú irá mi ìjọ mi ọ̀sán tó bù bẹ̀rẹ̀ ẹ̀ ìdí bẹ́lí bẹ́lí ó gbọ́ múlẹ̀. ẹ ọyá ọyá ẹ̀yin pọ̀ ẹ̀yin pọ̀ ẹ̀yin pọ̀ ẹ̀yin pọ̀. ní ní ọlá bàbá mi sùn lálà ó jí lálà ó ti inú àlà dìde bàbá ńlá ọkọ̀ yé mowó òrìṣà wù mí níbùdó ibi eré lòrìṣà kalẹ̀ òrìṣà ńlá ọ̀sàrèmàgbò alábàláṣẹ bàbá mi funfun gbogbo ẹlẹgbẹ aláwọ rere àwa ní bójú bá lọ ṣẹṣẹṣẹ ẹyẹ kẹyẹ wọn kì í ké kẹyẹ kẹyẹ kẹyẹ ẹ má má kí ẹyẹ dán lógode àwọn ẹyẹ dán fọkátà kó tó gbogbo yìí ẹ lọ rèé mẹ́nu dákẹ́ òrìrì àdó olúfẹ́ ifá fẹ́rọ̀ ifá fẹ́rọ̀ òrìrì àdó olúfẹ́ ifá fẹ́rọ̀ ọ̀rúnmìlà o òrìrì àdó olúfẹ́ ifá fẹ́rọ̀ òrìrì àdó olúfẹ́ ifá fẹ́rọ̀. àbọ̀rú àbọ̀yè o. Ah, ah. irú àbọ̀rú àbọ̀yè wo ló ń sọ ah, ifá tó kí sọmọ kékeré awo ló ń pera rẹ ni à ń gbìyànjú láti fọ̀ sókè òun fara rẹ sẹ́yìn ó ṣe jẹ́ irú pàdé pàtàkì báyìí ó ń lọ pẹ́ lẹ́yìn. ẹ má bínú bàbá ẹ bàbá mi náà ni wọ́n ní kí n bá wọn já ewé kan ní ipasẹ̀ odò ẹ nǹkan tó jẹ́ ń pẹ́ ni ẹ má bínú. wá má tó ṣerú rẹ mọ́ o o ti gbọ́ tí ọba ti gbọ́ pé irú tá à ń ṣe lónìí ìbá ti wà ìwọ ni kọ́kọ́ kọ́ débẹ̀. mo ti gbọ́. ẹ wo ẹ̀yin èèyàn ẹ máa bá eré awo lọ ẹ jẹ́ máa gbóhùn fa. ẹ má bínú o ọ̀fẹ́rẹ́ o ọ̀fẹ́rẹ́ ìjì gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kó wá lọ rè bá wa ké èso fa. kí fa bá wa ṣe o Ọ̀rúnmìlà bá wa ṣe. ó ní mo ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó dẹ̀ni ayé sí i. mo jìyà jìyà kí n tó jẹ́ èèyàn o. adíyá fún kìnní kan dàgìnì dàgìnì abara kú abá kú abá adíyá fún kìnní kan bojú sàǹdó sàǹdó tí ò gbọ́njú mọ̀ yẹ́ ẹ̀ o kó tún tó gbójú ọ̀hún tán bàbá rẹ̀ tún ti fọ́ lójú bàbá fọ́ lójú ọmọ fọ́ lọ́pọlọ fọ́ lọ́pọlọ o Ọ̀rúnmìlà o bàbá fọ́ lójú ọmọ ẹ̀ fọ́ lọ́pọlọ o Ọ̀rúnmìlà o. Ifá ah, ah! yálé. bá mi. níbo ló ti ródù rádaràda tó ń ka yìí. Ah, kára ó lè bá mi ẹjú gbọ̀nà ṣe rí ọ̀wọ́n rí ìròsùn eh, hmm, odù kẹta ni wọ́n rántí dáadáa sẹ́mi náà mọ kọ́ lójú eléyìí. rárá bàbá mi àwọn fọlárin ló mi. Eh, bàbá bàbá rẹ kọ́ ló kọ́ mi. bàbá mi ló kọ́ mi. ọ̀gá wọ̀ kọ́ kọ́ kúkọ ọ̀gá tí ọkọ àmọ́sẹ́ kọ́kọ́ ní rẹ kọ́ kúkọ. bàbá mi ló mi. bàbá mi ló kọ́ mi. bàbá mi ló kọ́ mi. ẹsẹ̀ eh, eh, fáwọn lọ lọ rọ kí dandanwo ní báàkì. dúnà dúnà dúnà ah, kí ni fató kíra lọ́wọ́ rẹ tó fi jẹ́ pé òun èébú ara gbogbo ẹ̀ ló láti fi máa fi bú. Ah, ah. ẹyin ifá kí ìwọ ohun mo rí bá sọ̀rọ̀ o ti gbọ́ sórí ẹni tí ó gùn ẹsẹ̀ rẹ̀ ó tìrín ibi wọ́n bá ti ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tí wọ́n tún ń sọ lójú rẹ̀ àpẹẹrẹ pónítọ̀ wọn ga ni o ọ gbọ́dọ̀ gbẹ̀yìn kó ló gbé sọ́kàn o ti gbọ́n tí mo sọ fún ọ ah, ah irú wàrà dáadáa wo nu jẹ́ kí n sọ kinní kan fún ọ lọ́jọ́kọ́jọ́ tí n bá tún lè gbọ́ irú rẹ̀ lẹ́nu rẹ̀ ah ó fi orí ó fi jóná ó sì gbóòórùn ara rẹ̀ èmi kinní mo sọ bẹ́ẹ̀ fún ẹ má bínú ẹ má bínú o bàbá àmọ́ ìyẹ̀rẹ̀ tèmi ń sun bíi látẹ̀kan ìyẹ̀rẹ̀ fa gangan lèmi ń sun bí wọ́n ti fi fa kọ́ mi náà ni mo ti ń sun o èmi ò kú báyìí mo bá wí mo bá wí mo bá wí mo bá wí mo bá wí mo bá wí ṣe kiri ka dàgìrì dára yín ṣe òun kọ́ ló ṣe dàgìrì tọ́wọ́ nílànà ìwà ọlọ́ọ̀bá wí ọlọ́ọ̀bá wí ọlọ́ọ̀bá wí ọlọ́ọ̀bá wí ọlọ́ọ̀bá wí. fátókè mi ọ̀bọ wí èmi ọ̀bọ wí èmi ọ̀bọ wí o èmi ọ̀bọ wí o. ẹyin jẹ́ n kan fún ọ ẹlẹ́rìí ìpín gbogbo yín jókòó tí o tó o bá rú re ọ sọ re o ti gbọ́ èèyàn pe fálẹ́kè èèyàn sì pèsù lólè èèyàn wá wojú ọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ hmm? arínúròde la pe Ọ̀rúnmìlà bọ́ bá ṣe wù ọ́ bọ́ bá ṣe mọ́tò kọ́ máa tó lọ èmi kí ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ọ̀wọ́n ní àti rosùn méjì náà kúkú mo ní àti rosùn méjì. etí a rí ah, ṣé ìyẹn a máa dalẹ̀ fa ni. ẹ mọ́mọ́ ti fẹ́ dàfẹ́ mọ́ mi lọ́wọ́. èyí ti jẹ́ àbí kú fẹ́ sọ lóògùn dèké. ẹ jẹ́ ń gbọ́. aláboyún ọ̀dọ̀ mímọ ni ó ti lé láti òṣùpá méjì títí ń rọbí tí ò bímọ ikàn damira ni bó bá ranjú tó fẹjú tó gbin kìnyín bí ìgbà tọmọ ò bọ ọmọ ò ní bọ́ débi tá kejì ọmọ o ò <laughs> wá gbà mí bá mi pawó dà kó o táwo ṣe má wò ràn àwọn fọlárìn ah, ó sì ń ṣe bí ọmọdé wọ́n ní báwo bá kéré àwọ̀ àgbẹ̀ ní báwo bá dàgbà àwọ̀ àgbẹ̀ ní hmm. ihò náà ló wá ń bọ̀ lẹ́rù. Ah, ṣé kò tó bá lẹ́rù. yóò ṣẹ́ oògùn wá wá wá bíi pé ọ̀dà sí la. yóò dà mí ra pàápàá <laughs> bíi tí ó bímọ àmọ́ kò ní bí o. Ah, iṣẹ́ àwọn ìyá mi nu ẹnu obìnrin wọn ó mú bebebe àwọn ìyá ló wà lọ́dọ̀ ẹ̀ kí la wà ṣe báyìí. ń bẹ lọ́dọ̀ mi tí ń bekin báyìí o. n tá àṣekù mú wá mú wá tó bá débì <laughs> yóò bì wẹ́rẹ́ èmi kìíní mo wí bẹ́ẹ̀. kí n lọ mú wá. lọ mú wá. ṣé kì í ṣe pé bóyá n tó lò fún bí o ṣe fún mi kí n lọ lò fún. ah wà tí ń wí o máa ń ṣọmọdé irú nǹkan tó bá jẹ mọ́ tàwọn àgbà bẹ́ẹ̀ ó ṣòro fi lè wọ́n ó bàjẹ́ tó o bá lọ mú wa nísìn kó tó dé àìwé làájà egbò là gbogbo ẹ̀ ní tì í. ògbọ́n mi. ó ti dúró lọ ohun tó wà lára obìnrin náà tó fẹ́ dára àwọn náà. ó ṣeun. lọ́ọ́ mú wa a lè de oyún méwúrẹ́ ní ọmọ bìtì ẹ̀ kò sójú ẹ̀ orí ẹnìkan rí pé òun lòún de oyún mágùtàn òun ní o n tó bá wí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ yóò jáde lẹ́nu. wọn mú wa o ṣeun wọn pè kọ́ mọ́ gbé bọ́ o ṣeun o. kò sí wàhálà gbà mí o. àwọn fọlá rìn. o ṣeun ọ̀rẹ́. ẹ wò ilé ayò ẹ wọ ọmọ ah. arábìnrin lẹ́ o ó rí ẹni odù fàyè bá yọ fún ifá ń sọ fún mi pé o ti dààmú pọ̀ ó lọ́kàn rẹ̀ ń pòrúurú Ọ̀rúnmìlà lójú ọmọ ń pọ́n ọ ifá jánà àbí òjá náà. ifá jánà bàbá. Hmm mo ti ṣe wàhálà èmi àtọkọ mi àti dààmú àti náwó náwó náwó àmọ́ owó òfò náà àti dààmú lókè òkun àti wá sáàárín àwọn dókítà wa ń bí ṣùgbọ́n mo wá rí wípé oògùn òyìnbó ò ràn. kò rán <laughs> ọkàrí ó tètè kí n mú ẹ̀tàkùn èjì kí n tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi. ọ̀dà ní òun ràn ọ́ lọ́wọ́. Ah, màá dúpẹ́ lọ́wọ́ fá o. Hmm, ìdí tí ó fi ràn ọ́ lọ́wọ́ ni pé odù fádàdá yìí ọ̀ràngún méjì ni ẹni ojú ọmọ bá ń pọ́n tí fáwọ́sì ràn lọ́wọ́ ní jáde fún. kí wá ṣàánú mi o. àmọ́ ó tún kù díẹ̀ o ifá ní onífá lọkọ rẹ. ó ti o pásítọ̀ lọkọ mi sá. <laughs> ò tí ì gbọ́ mi yé n ò pé pásítọ̀ kọ́ n ò sì pé rẹ́fúrẹ́ẹ̀nì kọ́ àníyàwó faniola tọ̀run. ìyàwó fa. bẹ́ẹ̀ ni ìwọ ló délé ayé ló yan ọkọ tó ń wọ̀n. tó o bá sí ilé ìfọkọ rẹ lẹ̀ kó o fẹ́ onífá kò sọ́mọ ń bẹ̀. sà ìyàwó olórùka ni mímì lè fọkọ mi sílẹ̀ sà. Ah, <laughs> ìyàwó olórùka ni ọ́ o lè fọkọ rẹ lẹ̀ kó o fẹ́ lòmíì tó bá ti jẹ́ pé ò lè fi ọkọ rẹ lẹ̀ kó fẹ́ ẹlòmíì ọ̀nà tá a gbà kù ò lè fọkọ rẹ lẹ̀ àbí. àìrọ. Hmm, hmm. ẹ̀yin olóòka nǹkan nìyí ẹ bó o bá wá lè fọkọ rẹ lẹ̀ ifá náà fàṣìká ifá tó fi ó tó la ọ̀nà míì lẹ̀ bó bá lè tọ́ o. yes sir má ṣe. ò ṣe ifá ní tó o bá lè fọkọ rẹ lẹ̀ ó ní kó o sọ fọkọ rẹ pé kó ṣẹ́ ifá. àìgbẹ̀bí eku àìgbẹ̀bí ẹja àìgbẹ̀bí ewúrẹ́ àìgbẹ̀bí àgùntàn àṣẹ ẹnìkan ìgbẹ̀bí adìẹ òkòkò tí fi bí tiẹ̀. àṣẹ ah, fapọ̀nlé òkàlè ẹrù rí ọmọ òtélú mò ń bọ̀ lọ mò ń bọ̀ ẹnìkan ìgbẹ̀bí adìẹ òkòkò tí fi bí tiẹ̀ wọn ò ní fàbẹ́ gbọ́ ọmọ kó ní kún yín. ọmọ òkè ìyá ó sọ̀rọ̀ Shit. ìrọ̀wọ́ ní tiwọ̀ rọ̀wọ́. ṣe. ṣe. ilé bá ń ju ọmọ onílé sá jáde ni tọ́jọ́ bá yá báyìí pọ̀rọ̀ ni ó bọ̀ọ́lẹ̀. àṣẹ. ó kárí ẹ o ẹ kárí ẹ àbúgbọ̀n njó njó njó njó ẹ bí ó ti wá ṣe báyìí hmm. orí tó bá dé ọ̀hún ó wàá já ilé lórí ló tẹ̀jẹ̀ sídìí èṣù. ẹ ǹlẹ́ báwo lára ara wa ò balẹ̀ o. ara yín ò balẹ̀. ara yín ò balẹ̀. Hmm, omi yìí balẹ̀ kó mọ́ rọ̀. ewé hmm, wọ̀rọ̀wé ìdórúkọ méjì ara yìí nomi ẹ wọ òrìṣà ara ò gbọ́dọ̀ nomi. bàbá e-, èyí tí mo wá játa lọ ní àná ńkọ́. tọwọ́ òsì. bẹ́ẹ̀ ni orí tó rà lọ́wọ́ tó lọ lọ́wọ́ òsì hmm. ọwọ́ òsì náà ló fi pò ó eh. tó bá wá pò tán kò jẹ gbọ́. Eh, gbogbo rẹ̀ náà la ṣe. ilé hmm. wo arábìnrin báwo lára rẹ̀ ó ti mú agbófẹ́ rẹ̀ fọ́nrán kó ràn fà kó àwòrán jú káká lórúkọ tí wọ́n pẹ̀ fún ara rẹ̀ ó balẹ̀ ara rẹ ó yá ara rẹ ó le orí hmm. tó bá ṣe díẹ̀ kó wá lọ bá mi tó yàrá àṣàlẹ̀ ṣe. ọ̀rẹ́ wa omi hmm? ẹni bá ní àmọ́ jẹun á sì yọwọ́ kí láǹkó rẹ̀ nínú yán mo fẹ́ bi ọ́ níbi rẹ̀ kan. wọ́n dáhùn. sóun nìkan ni ọ̀dà ìjọ́ wo ni wọ́n ti gba pẹ́pẹ́yẹ tàbágùtàn nínú ilé rẹ gbé tí gbogbo awo ti ń bẹ nínú ìlú yìí tí wọ́n fi dàbí ẹni tí ò mọ̀ ọ́ ṣe mọ́. kò yé ni o ti gbàgbé pé ohun téèyàn ń ṣe níyì náà lèèyàn ń ṣe tẹ́ gbogbo rẹ̀ ò wá dùn mí o bíi tàwọn ará èkó tán jóníbàárà mi tí wọ́n mọ̀ ń wá sọ́dọ̀ mi gbogbo wọn kọ̀ wọn ò wá sọ́dọ̀ mi mọ́ ilé rẹ̀ ni wọ́n ń gbà lọ kò sì sọ̀rọ̀ ó dákẹ́ ó ń wò ọjọ́ gbogbo bí ọdún nílé rẹ̀ ń rí àwa ti wá da aláìmọ̀ ṣe tó ṣe pé bá a bá ríṣẹ́ kan lónìí ó tún dẹ̀yìn ọ̀sẹ̀ méjì káwó tó tún lè rí mi ṣe nítorí pé òun ń bẹ láyé làwọn tó kù ò gbọ́dọ̀ jẹun mọ́. n tí mò ń wá ń sọ gan-an pé pàwákọ ni nǹkan ọ̀hún ṣe bí onojú lágbárí ní fi ń wọgbó ní fi ń jáwé ọ̀tún yàtọ̀ sí tòsí àbí nǹkan bá a bá wá gbọ́ lóde ọ̀sán lọ́wọ́ rẹ̀ nǹkan. gbọ́ arábìnrin ọ̀rọ̀ mi ò yé ọ aládì ò lè ṣe ni sórí tèmi ni wípé ntó o bá fẹ́ ṣe tètè ṣe síwájú tèmi ni kí n ṣàṣejẹ tẹ́ẹ̀jẹ kó tó di wípé ẹ̀ríra yín fún ọ. bàbá hmm? ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ pa mí sílẹ̀. Si mo fi ọlọ́run bẹ̀ yín bàbá ẹ jẹ́ kí n fàṣírí mi pamọ́ síbi. kì í ṣe pé mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ o àbógbọ́ a gbọ́dọ̀ ṣe ni. kí ló dé bàbá. ó hmm, kárí òkú làákàyè làákàyè rẹ ò ní jọba sórí nínú agboolé wa bí téèyàn bá ti lé lọ́mọ àádọ́ta ọdún kò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò mọ́ bẹ́yàn bá dánrú ẹ̀ wò àrùn fonikúfọ̀ là ń de ni ó sì lè gba ọdún kan kó tó kára ẹ̀ tó yá níbo ni wọ́n á rù wọ́ o. ogbè gbọ́mọpọ̀n abiyamọ súnmọ́ sí àgbàpọ̀n ò lérè adíáfógbò ló gbo ewúrẹ́ tó ń fomijé ṣe ìdárò ọmọ ọ̀rúnmìlà ní ẹbọ ni kó o wá ṣe ó gbọ́rúrú ẹbọ ó rú ẹbọ fín ẹbọ dà lọ́rúnmìlà bá tẹnu kó tó lórin ẹ̀ ó bá bọ́ sí baba lẹ́nu ó ń gbé ẹ̀wọ̀ ilé ayò ẹ̀wọ̀ ọmọ o ẹ̀wọ̀ ilé ayò ẹ̀wọ̀ ọmọ ẹnìkan ìbálẹ̀ ayò láìkún ẹ̀wọ̀ ilé ayò ẹ wọ ọmọ di bímọ ọmọ rẹ̀ ọmọ ló yí ọ káyìí bó o bá ti ń jẹ tán báyìí ọmọ ti dé. ẹ bàbá hmm? ilé ìta ń jẹ yóò yé mi ṣóun nìkan la fẹ́ jẹ tó fẹ́ dọmọ ni àbí ẹ jẹ́ ká kúkú sáré ṣe yẹn. ẹ ti gbàgbé ni mo wí fún ọmọ nígbà tó o bá jẹ èyí tán nígbà náà láti ṣẹ̀ṣẹ̀ wá kọjá sọ́hun ẹ̀ mo wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní mo bá fẹ́ ṣe kó o ṣe lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá kan. ẹ ó yá ká tètè jẹ ká lè tètè. ìwọ ló jẹ ah! èmi nìkan ah! ìwọ ló jẹ. ó dà mo dẹ̀ láti jẹ ògbólé ìtàn. bó jẹ ẹyọ kan bẹ ògùn ọmọ ti dé ọmọ ló sọ pọ yìí ọmọ wẹrẹ lọdẹ wa ìwòye ẹ níyì. Oya mm. oya oya oya. Ìwòye mi. Mm-hmm. Pẹ̀lẹ́. Àwòrán ìkẹ́. Bàbá. Ṣé iṣẹ́ àyìn yàtọ̀ díẹ̀díẹ̀ àbí bò ó ni? Kò sí yàtọ̀ kankan o, mm. kódà wọn ò tí ì lè sọ̀rọ̀. Mm. Ah, ah ẹyin ó dáa náà ṣé wọ́n ṣáà ti ń jẹun. wọn ò lè jẹun kódà gbogbo ẹ̀kọ́ tí mo pò fún wọn láàárọ̀ iná bí dànù. Hmm. ara pápá báyìí láàbẹ̀tù òjòjò ní ṣòwò kówó ọmọ nàjà kòkòkò lára ọ̀tá lè yọ gbádùn. ẹyin yọ gbádùn mhm. àmọ́ kó lè gbádùn ìjọ yìí ti di àjùmọ̀jọ́ fún àwa wo hmm. gbogbo ohun tó ní kálukú wá bá nílé ní ká lọ sà lóògùn báyìí o ìfàmọ̀ríyọ̀ gbọ́dọ̀ kú báyìí o nítorí ìdí èyí gbogbo oògùn tí gbogbo awo bá nílé ni ká kó jáde ó ti di kásà. ọ̀rọ̀ ló sọ abẹ́ ẹ̀gbọ́n mi. ọ̀rọ̀ ló sọ. awórí ìkẹ́. bàbá. bó bá di ní kòtò àì lóòrọ̀ la kò jí wá bá mi lé mo ní nǹkan tí wọ́n tún fún ọ tẹ́ ẹ lò fún abúwẹ̀ àtàmúni bẹ́ẹ̀ bá ti lò fún péré lológo <laughs> ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì mi tútù tútù là balẹ̀ olúwẹ̀rí ara rẹ̀ ó balẹ̀. àìbọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́. àwo. ẹni rere là ń wá o ènìyàn rere là ń pè pẹ̀lẹ́. fèdénú èmi náà kàn sí bá a ṣe rí mi. kọ́ mójútó. èèyàn ẹlẹ́dàá yóò bá baba lára mu o bá wọn lára mu o. Ah, ah, ẹ ṣe ẹ ṣe o ẹ ṣeun ẹ ṣe ẹ ṣeun. orí ní dání ẹnìkan kì í dá orí. àkàtàǹpà kàtàǹpà obì ní kan lọ́jà ń kó o. adé á fún gbogbo ẹ̀yà ara ń jọ tí wọ́n ní wọn ò ní bórí ṣe. orí ní ìrọ̀lẹ́ pa èké lẹ ṣe gbogbo yín lẹ ó bá òun ṣe. wọ́n ní torí kíni ó ní àdúró ṣùṣù kì í dúró òun nìkan. bí eré bí eré imú bá bá orí dúró ojú bá orí dúró gbogbo ẹ̀yà ara yòókù wọ́n bá orí dúró lọ́rùn mi là ṣẹnu kó tó lórí ẹ̀ ń bá bọ́ọ̀sì bàbá lẹ́nu ó ń pe orí mo di ọmú kó máyùn mí nù o ìrere aládì kì wọ́n nù. ẹ rí ẹni odù yìí bá yọ fún n tó fi ń kọ́ wa ni wípé ká mú sùúrù torí bẹ́kún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀. lọ́rùmílà bá tó ṣẹnu kó tó lórin àwọn tó ń bọ́ sí baba lẹ́nu òun pórí mi mọ́ padà lẹ́yìn mi o ẹ̀dá mi mọ́ padà lẹ́yìn mi ìràwọ̀ yí padà lẹ́yìn oṣù orí mi má padà lẹ́yìn mi. orí mi má padà lẹ́yìn mi o ẹ̀dá mi má padà lẹ́yìn mi ìràwọ̀ yí padà lẹ́yìn oṣù orí mi má padà lẹ́yìn mi. èmi léegun létí olóje lójú àwọ̀ ló máa kọ́ nọ́mbà fáàmù oríyọ̀ ewé gbogbo kìkì oògùn òun pé orí mi má padà lẹ́yìn mi o ẹ̀dá mi má padà lẹ́yìn mi ìràwọ̀ yí padà lẹ́yìn oṣù orí mi má padà lẹ́yìn mi. orí mi má padà lẹ́yìn mi o ẹ̀dá mi má padà lẹ́yìn mi. ìràwọ̀ yí padà lẹ́yìn oṣù orí mi má padà lẹ́yìn mi. ọgbà ó tó sá lọ kódà kó mórí lépo kó lọ kódò kódà ká má rìn mọ́ títí títí yóò fi kú ó ṣe dáa fún un eléyìí yóò kọ́ àwọn awo tó kù lọ́gbọ́n tí wọ́n máa ń fi ìkà sí inú pètè ẹ̀rùn tí wọ́n ń fi awo funfun bojú ṣiṣẹ́ láàbì. àwòrí ìkẹ́ yóò dáa fún ọ ẹ̀rọ ojú ayé abẹ́rẹ́ o ẹ rojú ayé náà abẹ́ rí o ẹ̀yin afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde rere ló pé ìkà ò pé o ẹ jẹ́ á ṣe rere láyé ẹni bá ṣe rere á kẹsàn-án re ẹ̀dá yòówù tó bá ṣì kà sí kẹsàn-án kà ọ̀rùnà kò ṣe o. alàgbà ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgùntàn lọ. pásítọ̀ ṣé gbogbo tẹ́ ẹ sọ yẹn dẹ̀ sọ pé òótọ́ ni. ṣẹ́rí ẹ̀mí ọ̀run ló sọ ilé fún mi ó jẹ́ kí n mọ̀ pé ṣẹ́rí ìyàwó yín ó ṣe ìlérí fún èèyàn tí kò dẹ̀ múṣẹ ṣẹlẹ̀ mọ̀ pé téèyàn bá ṣe ìlérí tí ò múṣẹ bẹ́ẹ̀ tí ó ja ọlọ́run ló lè tí ẹ bá lè tẹ̀ wọ́n nínú dáadáa tí wọ́n bá lè jẹ́wọ́ ṣẹ́rí Dr. Jesus ó máa ṣe ètò jẹ́ tiẹ̀ wọ́n á bí láyọ̀ wọ́n á dẹ̀ sọ láyọ̀. well um, kò burú mo ti gbọ́ ẹ ṣe gan-an ni pásítọ̀ olúwa ló ṣe bó bá dẹ̀ ṣe jẹ́ màá fi tó yín létí. dáná thank you sir. all right sir ẹ bá mi kí ọ̀hún náà. all right okay sir. okay ẹ ṣe. Káyọ̀dé Rónkẹ́ aṣọ ò lè padà wá ó fìyà jẹ mí gan o Adérónkẹ́ àṣẹ lóòótọ́ wọn ní bẹ́yìn ó bá gbàùn yẹn gbà ní ìṣojú àná tó bá yóò táwọn àdọ́kọ̀ olóúnjẹ ó ti gbàgbé ifá ifá tó ní bẹ́yìn bá ṣèyàn lóore kó dúpẹ́ àṣọrẹ ìdúpẹ́ ìyá ní kẹ́yìn fonítọ̀hún ah, ìwọ ìwọ tí mo ti torí pé mo fẹ́ ṣèrànlọ́wọ́ fún tí mo dá fọ́jú ọ̀sán gan ah, kì í sì ìṣẹ́jú ẹ Ọ̀rúnmìlà ti sọ̀rọ̀ ó ní a máa dúpẹ́ ẹni tí ò bá mọ pẹ́ dùn tí gbẹ̀yìn fún òsùn ọ̀ òun ló dífá fọ́mi ikú tí wọ́n ní kó dúpẹ́ ó lóun ò ní dúpẹ́. àwọn ọdẹ fipá ọpẹ kọ mi kú tẹnu gbóni wọn ní kẹjà ó máa dúpẹ́ lódò adẹrùnkẹ ẹjà lòun ò ní dúpẹ́ ó fi kèrè kó gbogbo ọmọ ẹja lódò kó tó máa dúpẹ́ ìwọ tí mo ti torí pé mo fẹ́ ràn lọ́wọ́ tó sọ mí dáfọ́jú ọ̀sàgà ah, wá padà wá àṣìbá àbá gbàwé ẹ̀bà láṣojú àánú. bàbá yóò tẹ̀sí ládọ́kọ̀ olóúnjẹ ò sọ mí sínú òkùnkùn ayérayé èmi tí mo ti ń ṣe kébékébé ń gbòòrò ò wá sọ mí wọlé. ó mọ tó wà bẹ̀rẹ̀ o ó tún gbọ́ tèmi lẹ́ẹ̀kejì ìṣọkùnrin ni ìṣobìnrin ni kí o mọ̀ pé lèmi bí yìí wọn ó mọ̀ gbé torọ́ ọmọ mi ni o ilé bàbá ọmọ ò sì ń bọmọ lẹ́rù. bàbá gbogbo nǹkan tẹ bá ti fẹ́ báyìí mo bá yín fẹ́. ó tẹ ọ lọ́rùn. ẹ ṣàánú mi. ẹ ó ti tán ó bímọ. ọ̀rọ̀ wà á dé láwọ̀ yẹ̀wò lọ́hùn. oh oh oh sí bá wà sí òwe rere là ń wá o. ojú mi yòjú ẹkún o gbọ́dọ̀ sun o bẹ́ẹ̀ lára mi ja ara rú ẹkún o gbọ́dọ̀ gbà. ọ ọmọ o mo bójú wa wẹ́pẹ́ mi ọ̀tún o. ọ̀ǹgbọ́mọdé yìí ìfúnlọmọdé ní ọmọdé ò lẹ́dọ̀ ni ò jẹ́ ń ti sọ fún ọ torí mo mọ̀ wípé bó o bá gbọ́ kò ní jẹ́ tẹ́ lọ́rùn fún ọ báwo fọlárin àtàwọn ẹgbẹ́ ẹ̀ ṣe sọ mí sókùnkùn ayé nù. ngbà kábíyèsí ìgbà náà sì ti pé ń jèbù rẹ̀ àwo olùgbẹ̀bẹ̀ kò sí ti ń ṣe ju kí n fi jà fọlọ́run jà ìfọ̀ lẹ́ran ni mo ṣe rọra ń wò báwọn o ò rí tọ́mọ awúfọlárìn fàyàlé tó dúró lé ọlọ́run kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ o torí ẹni orí bá ti ṣàlẹ̀ṣà tó nímọ̀ tó lóye tó tún jáde láti irú ara wa yìí àwọn ayé ó mọ wọn ó mọ kórìí rẹ̀ anjú wọn ò sì ṣe wí lẹ́jọ́ ìjà lára ọ̀tàn bọ̀rọ̀bọ̀rọ̀ ogun tí bàbá bàbá mi jà tí mo fi fọ́ lójú ìwọ náà tún ra wọlé wọn o ó sì mọ̀ tán ọjọ́ bí rẹ̀ ìgbésí ayé rẹ̀ àtọjọ́ iwájú rẹ̀ tí mo ti sọ fún ọ wọn gbàgbé ẹ má sọnù máa rọra ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jò gàgbọ́n ó rí wọn lọ́pọ̀lọ́ tó ń fò làwùlàwù ó rí bí ikú ti ń pa alágẹmọ gan tó ń yọrin ikú náà ń pa àmórí mi ò ní jẹ́ okun kékeré àṣẹ bàbá irú àwọn àdánwò táwa kò yìí ò ní kò ó àṣẹ bàbá hmm, ó mọ̀ borí àwọn ọ̀tẹ̀ ni àṣẹ bàbá mi èmi mọ̀ wípé bàbá ń ju abẹ̀bẹ̀ lékè lẹ́ẹ̀mẹwàá tó bá ń balẹ̀ pẹlẹbẹ ni ó máa fi lélẹ̀ ó borí wọn o ó borí wọn ìgbà ọkọ ìgbà àdá tó ń bókè dìtẹ̀ òkè ó jẹ́ òkè ó mú òkè ló borí ẹgbẹ̀rún ọkọ àtàdá kò ní í séwu fún ọ. Àmín torá kí oró láwo orí ogun apọ̀ṣẹ̀ṣẹ̀ láwo dẹ̀wù rẹ̀ bí òye láwo wárí kò ní í séwu fún ọ. àmì bá mi <sighs> bá mi hmm. ìtàn ńlá ni mo gbọ́ lónìí yìí ah. <laughs> ṣùgbọ́n mo wá fi ń dá yín lójú wípé bí gbogbo ohun tẹ́ ẹ sọ fún mi lónìí bó ṣe wù kó tóbi tó kò ní dẹ́rù bà mí ó káre. ìtẹ̀ bá sì ti fẹ́ kí n ṣe mo sì tán àti ṣe. ó káre. àmọ́ bá mi nínú àwọn ìtàn tẹ́ ẹ sọ fún mi ìkan wà tí mo fẹ́ ṣèwádìí lé lórí arábìnrin tó jẹ́ oníbàárà yín tẹ́ ẹ pè ní ìyá tèmi níjọ́ òun lẹ ti gan ní ẹ̀gbẹ̀yìn. <laughs> nǹkan ọmọdé wọ̀nyí eléyìí gangan ran wọn lọkọ rẹ ń gangan gangan gangan ha wo ha ha ha ha ti ha ha n ò gbúrò ẹ o orí mi ló kàn bá ń wù ọ́ n ò gbúrò ẹ o. ní báyìí ètò bẹ̀rẹ̀. àmọ́ kí ètò tó bẹ̀rẹ̀ màá kí bàbá wa kábíyèsí alájẹborí ti ìlú ajẹborí àti gbogbo àwọn èèkàn láti ìlú káàkiri àti àwọn aráàlú tí wọ́n jọ ń gbé nílùú wa yìí àti ẹ̀yìn ará Ẹ̀gbẹ́ bàbá ẹ kí ètò bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o. awúsí aládùúrò mi àwúṣẹ ọkùnrin dúdú kúkúrú òkèkẹtì nítorí àmọ́ ẹni tí ó sun ẹṣin ẹwà torí gbogbo ẹni ṣe ìbà ọba tálá ọba lùfọ̀n ọba lu ẹyẹ ìbà òṣàlà ọjẹ rẹ máa gbò mo gbogbo ní so bí eriwo bí eriwo lọ́jẹ́ òpòǹdó níṣòbí àdáòṣà mbẹ́ àdáòṣà oníwèrè ńjẹjẹ níṣòbí kámú kankura wọn dírẹ́fà bàmọ́dádé sọmọ ṣàgbòhùjì oorun ró níbẹ̀ lálákẹ́mọ ìtòwò ṣàníyànlò lálà ìkan òlé tòkèrè wábọ̀lẹ̀ wábọ̀lọ ọlọ́mà àti dọ́mọ òrìṣà ìbà yánni ìṣàgó arábàbí òrò lákè òkun ọkọ mi ní ṣìkìtì ṣakata aṣòrògùn ní gbóbi igi ọ̀bọ̀bọ̀ olúmọrí àká òrò lákè òkun ọkọ mi ní ṣìkìtì ṣakata ọ̀pá tó kó dérè lé ẹ̀rọ kókó nígbà alájà ń gbàjà ìgbà tí wọn lájà wọn pè Ṣàngó mi lọ́gì ọba kò so ewé gbèmí ọ̀wà làwúlò àṣọrò fìjà lọ. ìbàdàn gbogbo. kí mi kú oríire àná àbò fẹ́ sọ pé o gbọ́ pé wọ́n fi mí jẹ baálé àṣeyẹrẹ ni. wọ́n bínú o ẹ kú oríire àná o ẹ̀yìn ìyàwó yín ò ní mẹ́nu. lọ́mọdọ́mọ tí yẹ̀rẹ̀ gbámú tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣe lánàá pátápátá ìyẹ̀rẹ̀ ló fà òun ló wá ń sọ̀rọ̀ ẹ̀bí ẹni pé nǹkan gbàbàrà ni. fatoki òpùrọ́ mọ̀ níyàn o ìyẹ̀rẹ̀ ló gbámú lánàá olójó wà mọ́ ọlọ́run tí ò fẹ́ fi ọ́ lẹ̀ mọ́ ìyẹ̀rẹ̀ náà ni ẹ mọ purọ́ mọ́. Ṣàngó bùn mi ah n ò sì lè rí ọba wí torí ní Ṣàngó ni ìwo onífàlẹ̀ mi kò sẹ́nikẹ́ni tó bá fetí kó yẹ̀rẹ̀ tí ò ní takìjì ìyẹ̀rẹ̀ ló mú àti pé kí ni nǹkan tó ń fẹnu sọ náà o fẹ́ kémi ó lọ yan ẹ̀kọ́ níbi àgbọn ti wúwo abóhùn mọ̀ pé ilé ọlá bí ilé Elédùmarè ni ẹnikẹ́ni tí ò bá sì tó láti wọbẹ̀ kò lè tẹ́rí síbẹ̀ ah, bàbá bàbá mi ò tó ń tó ń fi lọ mí. asá àti gbọ́ o àmọ́ fátókì fátókì. mo mọ̀ fọlọ́wọ́ bá bí o mo mọ̀ dojú tì mí láàrin ìlú wa yìí tó mọ̀ pé àwọn èèyàn ti mú wa papọ̀ hmm. olówó gbówó wa mo ní wọn ò fẹ́ ọlọ́rọ̀ gbóbi wa mo ní kọ́mọ dóbi wọn padà mo ní pé àforí àfọ̀hún èmi àti fátókì ni mo tún sọ fún wọn pé èkó rárá lápapọ̀ ẹ̀wà láàrin èmi àti ẹ̀ dákun ju ọkọ mi wọ́n dojú tì mí láàrin ìlú wa yìí. Ṣàngóbùnmi hm. tí mo bá fẹ́ gbọ́rọ̀ tó ń sọ fún mi dáadáa òun jẹ́ kí n mọ̀ pé o fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ. bẹ́ẹ̀ ni. <laughs> ṣùgbọ́n tó ń béèrè ọ̀rọ̀ lórí àdéhùn ni tèmi rè ò sì ní tẹ́lẹ̀. àdéhùn. ń dáná o àmọ́ fátókì wá gbọ́ o aládéhùn o aládéhùn o ní ìsìn báyìí àdéhùn ti wà láàrin mi àti ẹ ó sì ti dandan fún ọ láti fẹ́ mi gẹ́gẹ́ bí aya rẹ sílé ní tí mo fẹ́ sọ fún ọ ni. sọ yòókù dọ̀la èyí tí mo kúkú rán ọ lánàá ó rántí kankan nínú rẹ̀. náà ni mo ń sọ fún ẹ túkọ̀ mi jọ ń torí Ọlọ́run mo fẹ́ mọ̀. ọ̀dà èyí tí mo rán ọ lánàá pé kan nù rẹ̀. ṣé inú àbí ìṣànú àbí láìta oh, láìta ni. sakabula ni. a ní iná awo olùjógbò ìwọ má wọrí ìwọ ṣe kọ́ mi tó bá ṣe ń sọ báyìí màmá sọ tẹ̀lé ẹ̀. E. Hmm. bẹ́ẹ̀ ni. ǹda ẹ tí mo kọ́ ọ pé iná awo olùjọ́gbó. iná awo olùgbogbo gosh. <laughs> Hmm. iná awo olùjọ́gbó. orun á wọ́ lùjọ́dọ̀ kàkà kí n fẹ́ náà máa fojú òjò bàbá gbọ́n mi gbọ́n mi. iná àwọn olùjọ́wọ́ mm-hmm. ọ̀run am I right? Eh, ọ̀run àwọn olùjọ́gbọ̀ kàkà kí n fẹ́ náà ma fojú òjò bàbá. gbọ́n mi. gbọ́n mi ok òjò bàbá. gbọ́n mi. gbọ́n mi gbọ́n mi oh mo ti mọ̀ ní mo bọ̀ jọ. iná àwọn olùjọgbó ohun àwọn olùjọ́nà kàkà kí n fẹ́ náà máa fojo òjò bàbá gbọ́n mi. ẹ sori ẹwà èdè ni àwọn àgbàlagbà máa ń pè irú èyí tó kọ́kọ́ pè pé iná àwọn olùjógbó iná à ń sọ̀rọ̀ nípa iná tó jẹ́ pé tó bá rí igbó tó bá gbẹ ó ti awo awo ẹ̀ òun ló ń jó ẹ̀sìn awo ẹ̀ ló ń jó igbó wọ́n ní iná ti mú gbó oòrùn náà tó bá ti pọ̀ lápọ̀jù ó ti tó bá rí ọ̀dàn níbi tí koríko pọ̀ lọ yóò pa pa pa títí títí tí àwọn ewé ọ̀dàn yóò fi gbẹ òun ni a fi ní oòrùn awo olùjọ́dàn kàkà kí n fẹ́ ná máa fójò pé iná ó máa ń jó ọmọ ènìyàn gbogbo ibi kíbi tí iná bá wà báyìí kò tó ah, lágbára ni iná ò dá iná ò dá ṣùgbọ́n òjò òjò máa ń jẹ́ bíyàn bá ń wá ah, omi òun ah, gbẹ́lẹ̀ èèyàn gbin orú koríko èèyàn gbin nǹkan ọ̀gbìn tó bá ti rójò báyìí. jóná fatoke hmm? bọ jẹ́ kí n tún láti gẹtẹ kí ni ìbẹ̀rẹ̀ náà. Oh yeah, sorry sorry Oh, sọ bẹ́ẹ̀ ní iye púpọ̀ <laughs> kábíyèsí mo fi yẹn jọ kí ni bẹ̀rẹ̀ nu. iná. ok ok ok iná awolùjọgbó ohun awolùjọdọ kàkà kí n fẹ́ràn máa fojú òjò bàbá àgbọ̀n mi eh, gbọ́n mi iná awolùgbòjò oorun àwọn olùjọ́nà kàkà kí n fẹ́ náà máa fojo òjò bàbá gbọ́n mi gbọ́n mi. iná àwọn olùjọ́gbò oòrùn àwọn olùjọ́dàn o. kàkà kí ìfẹ́ náà máa fòjò òjò bàbá gbọ́nmi gbọ́nmi. inú. Ọkàn tó ń fẹ́ náà máa fojú ojú bàbá àgbọ̀n mi Ṣé kò sí? Ah, irú orin wo ló ń kọ lẹ́nu yẹn? kọrin bíbá wọn ṣé mò ń kọrin ni. o kọrin o kọrin tí mo fi tí mi gbọ́ báyìí tó sọ pé kàkà kí n fẹ́ ná màá fẹ́ òjò ló Yes, ma'am. that's my girl. Okay, ma'am. ilẹ̀ náà ti mọ́ kó yá dìde carry your corner. ṣé wípé adúrún tẹ bò mọ́ra látijọ́ èrè tẹ́ ẹ̀dẹ̀ sọ fẹ́ nìkan kan ah. hmm. ó ti dà. Hmm. ẹ kú àpérò ọmọ tìyà. kábíyèsí. ẹnlẹ. kábíyèsí. ọjàre. kábíyèsí. ọmọ mi ń kọ? kábíyèsí ọ̀rọ̀ ẹ̀ náà ni Mọ́ráyọ̀ ń sọ fún mi kó tó di pé wọlé yìí. kí ló ṣẹlẹ̀. kábíyèsí mẹ́wàá ṣẹlẹ̀ o mẹ́wàá ṣẹlẹ̀ Mọ́ráyọ̀ má fẹnu ara ìṣàlàyé fún kábíyèsí ohun tó ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ̀. kábíyèsí sàn nígbà tí mo rí pé alábọ̀run tí ń dẹ̀ ò ń ṣe ni kí n wá sọ fún yín láti ọjọ́ tí fátókì ti ṣe kí ni ìfáyín ni adésùnbù ti rọrùn sọ kábíyèsí mo mà wí tèmi tó ìrònú máa ń ṣọkàn láǹfààní torí mo bí títí títí nísìnyí ẹ̀dá mi lóhùn ṣé bẹ́ẹ̀ yorùbá náà lẹ sọ pé ìdààmú ọkọ ni ìdààmú ìyàwó inú dúdú ọkọ ni àlàáfíà àyà. <laughs> olórí fàdérera. kábíyèsí. wọ́n ní tí wọ́n bá a sùn sí lẹ́nu tí wọ́n buyọ̀ sí i. Èso ò ní ṣe pọ́nlá. Iyọ̀ náà ò ní ṣe tú dànù. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. Tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sí àgbà. Ìbànújẹ́ máa ń gorí ọkàn ẹni nì. Èmi kò sọ̀rọ̀ méjì. Ó ní ọ̀rọ̀ Adésùnbọ̀ tó wà nílẹ̀ kò sí nǹkan míì tí mò ń rò lọ́kàn ju ọ̀rọ̀ ẹ lọ ó bà mí nù jẹ́. kábíyèsí kábíyèsí hmm. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rádé sùn bọ̀ kò tó ń tán pàdà sí i ọ̀rọ̀ ọkùnrin lẹ́yìn bá sọ ẹ̀dẹ̀mọ̀pọ̀ lọ́rọ̀ lèmi àti ẹ̀ ó dá mi lójú pé tèmi àtolórí àgbà bá pè tá a bá bá sọ̀rọ̀ ní gbogbo ẹnu ẹ sàn ah, ah. wọ́n ní kó má jóná mọ́lé oníwọ̀ fẹ́ jóná mọ́lé ah, eérú ẹ ò wúlò fún wa bí kò wà láàyè òun làwa ṣe ń sọ gbogbo ń tàn sọ ìfun ẹ àmọ́ àníkọ́mọdé ẹ má dẹ̀tẹ̀ tó bá ti lé olè dànù gbógbé ẹ ṣe bá wàá máa wù ẹ́ níran. ẹ wò ẹ̀yin olórí olórí ẹ jọ̀ọ́ please mo fi Ọlọ́run bàbá ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀. Si I am not a child. Mi ṣọmọdé now and mo ní life mi láti live please. Eh? Yes please please ẹ jọ olórí ẹ jọ ẹ jọ. Eh, ọ̀rọ̀ ẹ eh, Àmọ́ Fadérera. Ah Jesus Christ. Kí ló ṣe ń dúró ṣe? Ìkejì yìí ti lọ, èdè wọn, mo ní privacy. Eh, Ó yí pé kí n bọ́ta máa fòjò òjò bàbá gbọ́nmi gbọ́nmi. báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ túmọ̀ ìfẹ́ nígbà tó jẹ́ wípé agídí náà fi fà wọ́n lé kábíyèsí lọ́wọ́. farogun <laughs> ọ̀rẹ́ mi mm-hmm. babaláwo adáfá bí ẹni darin <laughs> eh, agbẹ́ ìkúlé mọ iye odù tó wù náà pọ́n fa babaláwo tí forí ewúrẹ́ jiyó. fàwọlé <laughs> sẹ́rí ọ̀rẹ́ mi ah. tábà ní purọ́ èmi kàn jẹ́ ọmọ bàbá wa ni o ọgbọ́n fájò ń lọ sọmọ pé èmi ìfẹ́ sọ láàrin àwọn èèyàn èmi ìfẹ́ gbà àmọ́ lóòótọ́ ó kèwé rẹ̀ ọ̀gbọ́nba babaláwo tó kọ́ náà yẹranyẹran ni ọ́. fàyàlé ah, ah. lọ ń kì mí bí onílára tí ó gbẹ̀wò ẹ̀tù báyìí èyí hmm. ti ṣe àwíjọ rẹ̀ ń pọ̀ ṣèṣìpọ̀ ni tó fẹ́ gbà lọ́wọ́ mi. tá a bá ní ká sọ òótọ́ tá a sì ní í ṣe ké mo ní nǹkan tí mo fẹ́ gbà mọ́ kí iṣẹ́ ìwé. <laughs> mo sọ bẹ́ẹ̀ náà mo rí bẹ́ẹ̀ náà. ká tiẹ̀ pátáwádá ti gbé tí rẹ̀ fún mi níyì. àjọ wa ń bẹ̀ náà mo tiẹ̀ tún wá bínú pé orí ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni akúkú gbé wáyé o mhm. àmọ́ lórí ọmọbìnrin tí èmi fẹ́ràn tọmọ náà fẹ́ràn mi mhm. fatoki wa gbẹ̀yìn ló ṣe fọmọ ṣé ìyún òtò kó dùn mí ṣé kò tó kó dùn mí. mo gbìgbà bá wọn torí pé ọmọbìnrin tẹ̀yìn méjì ń jà sí ó lẹ́ni tó nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ló sì ti bá lọ ẹ fílẹ̀ fàrùn èèṣọ́ mi kéré iṣẹ́ ni ó ń lò fọmọ ṣé o rí i pé iṣẹ́ ni fátó kí lò fún Fángóbùnmi ni. iṣẹ́ kan àti pé bá tiẹ̀ wá jẹ́sẹ́ náà tọ́rí ń tọ́ ní àṣẹ èmi ọ̀sẹ̀ o torí bàbá fagídí ṣe Ifá ò bínú tó bá fi àkékọ́rí dẹ́rẹ̀ pé dandan lá o àfi kájọ ṣe o Ifá ò ní gbà o. Ifá rẹ̀ wo náà ń sọ ẹ tiẹ̀ wá sọ Ifá òǹdo nílé kejì tẹ́ kàn máa pè jẹ́rìí gbogbo gbà ah. mẹ́bí fa ló dá àṣán ifá ló dá gèdè ifá òun ló dá bìlù ló dá àṣàpá tí a bá kọ̀ tá a bá kọ̀ tá a bá kọ̀ tá a lo tí ifá dá ìgan ṣé ifá gan ni bínú ni. èmi ò fọwọ́ sí. Ah, ó yé mi èmi ò fọwọ́ sí o. ó ti yé mi. kí ló yé mi. Ah, ó yé mi ó yé mi ah, inú sì ni kíní ẹyẹ ilé ń gbé o mo mọ ẹni tó jẹ́ tèmi mo mọ ẹni tó jẹ́ ti fátókì. ẹni rere là ń wá o ènìyàn rere là ń pè é báwa ṣe ò ẹni rere là ń wá o. ẹni rere là ń wá o. ènìyàn rere là ń pè é. aláṣẹ òwe bá wà ṣe báwa um, ṣe ò. ẹn um, tí tójú bá ń dùn ṣe ojú kan eyes I don't understand. ojú mẹ́rin lèèyàn ní. fọ́. Ah, ah, èèyàn á lójú méjì nínú èèyàn á tún ní méjì níta ah, tí méjì tìta bá ti fọ́ tinú àtinú yẹn inú yẹn lè yẹn ò máa fi rí náà. bó ṣe mọ̀ pé tẹ́lẹ̀ mo máa ń fi pé bóyá ẹ̀dọ̀ kankan art pé òun ló máa wà nínú àtẹ̀jẹ̀. ẹ̀yin tẹ́ ẹ bá ti kàwé jù báyìí bọ́rọ̀ yìí ṣe máa ń rí nù. oh my friend john torí ọlọ́run má bínú pé mo dẹ̀jú am deeply sorry. ẹ má bínú tí wọ́n ń bínú ni. very important so sweetheart. <sighs> Hmm. ẹ̀hẹ́n so Mama wá make sure pé mo rí ẹ lọ́la kí n tó lọ ṣo máa miss mi. Mm, mo rántí ẹ <laughs> mm, jẹ́ kí n tètè mú ọ lọ torí ó dàbí pé àwọn ọ̀rẹ́ rẹ ti ń bínú. gbàgbé títí ẹ. ṣùgbọ́n má gbàgbé pé kó o tó lọ rí èrè rẹ lọ́la. àmọ́ ò rí Fátókè torí pé mo observe pé títí tá a fi kúrò ń bẹ̀ ò tiẹ̀ ṣe hello sí. Fátókè kí ni mo fẹ́ kí fún ìmọ̀ àti Fátókè àjọ ní ìkọ̀kọ̀ pọ̀ náà and why? we are not in the same level so it's from poor family kò wá educated so kí ni mo fẹ́ fi ṣe kò sí ní mo fẹ́ fi kíkẹ́ ẹ̀ ṣe mi ò mm-hmm. lè kí o. ṣó jẹ́ kí n san kọ́kọ́ fún ẹ nǹkan tí ò yẹ ó pọ̀ ju nǹkan tó yẹ lọ. fine Fatoki can be from a poor background bọ̀ nǹkan tí Fátókí ní a lot ọkùnrin wọn ni ó ní ọpọlọ ó brẹwà lọ́kùnrin ó tún mọ bó ṣe ń ṣìkẹ́ obìnrin ah, ah, ìbò náà rí bàbá ẹ̀ ni ó níwà tútù bí àdàbà lóòótọ́ wọ́n fọ́ lójú o àmọ́ wọ́n jẹ́ kí n realize wípé péèyàn fọ́ lójú kò ní kéèyàn fọ́ ní ọpọlọ ọ̀rẹ́ mi mo dẹ̀ fẹ́ kó rántí wípé inú kòkò dúdú báyìí òun funfun ti ń jáde. <laughs> Ah, ọmọ afọ́jú ló fẹ́ fẹ́ ó tiẹ̀ dá bẹ́ẹ̀ wọ́n ń sára ní bá ń jẹ́ kòkòrò burúkú tí àbá tètè sọ fún un wọ́n rẹ́rùn jẹ́ ká lè sùn lóru wo àwọn ti pé kókó sínú ilé wọn kó wọn bá wọn pọn omi kó wọn bá wọn da omi omi ìgbẹ́nù ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ mi ò lè fẹ́. stop you to stop it. gbójú sọmọ ń bẹ́ẹ̀ rírì bẹ́ẹ̀ rírì ìràwọ̀ kẹ́ ẹ̀ níjà ká pàlẹ̀ wọ́n ká mi ìràwọ̀ kẹ́ ẹ̀. lọ́jọ́ kẹfà ńgbà tí ó bá ìdòwò yí ọ̀la káriwo ẹkún sọlé àwọn fátókì torí fátókì béèrè lọ́ọ̀rẹ́ wípé kí lọ́ọ́ ṣe láàrin ògiri òkú ẹ̀ ń bá ní kí là á ṣe là á ṣe hàn dìde báyìí kó jẹ́ bí oníṣẹ́ iná mọ̀ jẹ́ bí oníṣẹ́ oòrùn tíná bá sunsun àríjẹ bóòlù bá sunsun àjúnù ni ó yá ní wàrà ṣẹṣà kan lọ jẹ́ bẹ́ẹ̀ ni ìdákúdà ní kéré wúdá ìgbàkúgbà lẹ̀tún gbà igbe gbàmígbàmí lápàrọ̀ òkè ó yá gbàmígbàmí kó sọlẹ̀ nílé wọn bẹ́ẹ̀ ni èṣù láàlú ògiri kò kí fátókì ó kú lé wọn o káriwo kún sọlé wọn bẹ́ẹ̀ ni. kọ́mọ alúrẹ́dí láti takú láyà tọ́ba gbẹ́rù jáde ọmọ ṣòwò láyà ọlọ́yìí rí ẹ̀wọ̀ wáyà dọ̀bálẹ̀ tọ́ba fúláṣí ẹ̀wọ̀ wá dẹ́ nílẹ̀ mayemaye no mercy iye dem dey blood tasty dem dey waste many life no sympathy ah, enemies on that road bone cracking.